babaláwo mo wá bẹ̀bẹ̀ alùgbìrì babaláwo mo wá bẹ̀bẹ̀ alùgbìrì oògùn tó ṣe é fún nílẹ̀ kan alùgbìrì. jọ́ni mama máa mọ́wọ́ kan ní alùgbìrì. jọ́ni mama máa mẹ́sẹ̀ kan ní alùgbìrì. Bulbul yomiter aliznili. Mo fọwọ́ bàdẹ̀ mo mú bánú alùgbìnrin. Mo bójú wòkun ó yó kẹ́ndú alùgbìnrin. Babaláwo mo wá bẹ̀bẹ̀ alùgbìnrin. Babaláwo mo wá bẹ̀bẹ̀ alùgbìnrin. oògùn tó ṣe fún ní lẹ̀rẹ̀kùn alúgbìnrin oògùn tó ṣe fún ní lẹ̀rẹ̀kùn alúgbìnrin. tóní màmá mọ́wọ́ kan ní alúgbìnrin tóní màmá lẹ́sẹ̀ kan ní alúgbìnrin gbòǹgbò ló yọ ní tẹ̀rẹ̀ alúgbìnrin. mo fọwọ́ gbàbẹ̀ mo mú bani alùgbìnrin mo bójú òkun ó yọ kẹ́ńdú alùgbìnrin. babaláwo mo wá bẹ̀bẹ̀ alùgbìnrin babaláwo mo wá bẹ̀bẹ̀ alùgbìnrin babaláwo mo wá bẹ̀bẹ̀ alùgbìnrin.